بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ونفع سواج ملحة الإعراب لجمال الدين السلام ورحمة الله وبركاته لجمال الدين أبي محمد القاسم بن علي البصري الحريري نبقى عفبه التي باب المفعول به المفعول به نموت نمتاس شللوري ونمتني أبجد قال المؤلف رحمه الله أنا والناس نبون مفعول حكم أوجب كقولهم صاد الأمير أرنبا أرنبا أولي والنصب للمفعول نصب ọjọ́ ti mọ̀ fàáwọ̀l ohun tá a ṣiṣẹ́ lé lórí. hukman wujiba ìdájọ́ tá a ṣe ń dandan ni. ọ̀pọ̀lìhìm gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ pé sọ́ọ̀dàl àmírú àrùmẹ́bà sọ́ọ̀dàl àmírú àrùmẹ́bà àmírú dẹ̀dẹ̀ ìhòrò ìhòrò. صاد فعل ماضي أبيخا الأمير بن جاء فاعل أغنى بن جاء مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة من هو النصب عن النصب؟ للمفعول حجة مفعول حكم أوجب حجة وسلونا يفهم مفعول لنسبنا وقولهم كجبير وقولهم tí wọ́n máa ń sọ yìí pé wàlíkùmù sàlám sọ́ọ̀dẹ́lẹ̀ àmírù àrùnẹ́bà àmírù dẹ́dẹ́ kí ni ọ ehoro. ọ̀rọ̀ gbà máa òfìrọ̀ àmì òlìfà ìlú àhúkọ́ dìs àwòfàlẹ̀ kàrà jálẹ̀ àmì àmì òlìfà ìlú. قدس أو خلف رجاء قل وربما إذا قصد أخر عنه الفاعل رب فاعل سين kẹwọn fẹ fáyìn ìlú la kọ́kọ́ dàkọ àwa gbé sẹ́yìn kò sí pé má fún ìlú la kọ́kọ́ dàkọ náhùn bí àpẹẹrẹ àdìsọ falkaraja alẹ́ àmìlò ìsọ́fà bọ́ọ̀lù àti máa ń sọ̀rọ̀ ọ̀bọ̀ rẹ̀ ní ìlú màá fi màbùnú alàlùkíní ọ ẹ dáhùn alàlùkíní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mi lórí afẹ́ kí n máa ṣe fún ìlú yìí fún yín alàlùfátìhì wo ní bí àpẹẹrẹ ọ̀dẹ̀ ìsọ́fà alìkàrájá alẹ́ àmìlò òṣìṣẹ́ wọ́n ti gba gbogbo owó ìsákọ́lẹ̀ wọlé àlèkàrájà yẹn ni owó ìsákọ́lẹ̀ kan máa ń san fún ìjọba àlè ámìlú wọ́n fi hàn kí àlèkàrájà yẹn pé ni mọ̀fọ̀rún ló ń mọ̀kọ́ dàmú àbẹ́ ẹ̀kọ́ mọ̀fọ̀rún ló ń ẹ̀kúkú mọ̀ náà mọ̀fọ̀rún ló ń mọ̀kọ́ dàmú. مفعول مقدم منصوب وعلامة نصبه الفتحة العامل هي فاعل مؤخر فاعل مؤخر مرفوع وعلامة رفعه الضمة قد استوفى الحج آه، عرف تحقيق مبني على السكون وكسر لالتقاء الساكنين سوف ميل ماض مبني على الفتح لمقدر منع من ظهورها التعذر الخراجه الحمد لله الخراج مفعول مقدم مفعول مقدم منصوب وعلامة نصبه الفتحة العامل فاعل مؤخر العامل فاعل مؤخر مرفوع وعلامة رفعه الضمة وإن تقل كلم موسى يا علا مقدم الفاعل فهو الأولى wọ́n ní wa intekul kallama Musa ya'la kọ́ ọba sọ pé Musa bá ya'la sọ̀rọ̀ kallama Musa ya'la kọ́ ọba sọ pé Musa ọba ya'la sọ̀rọ̀ ọ̀kọ́ dì mí lé fáìlà fáìlù náà ní ìjọ wà wájú bó sọ olùṣe náà ni ojú ọwọ́ àwọn wájú bó ṣe wà yìí o ọwọ́ àwòlá òun lọ dáa jù ìyẹn ni pé kó bá dàrú mọ́ wa lójú ìyẹn mọ̀ pé àkọ́kọ́ ta wí ta ní ìsọ́fẹ̀l kàrá ìjàlẹ̀ àmì lòun ọ̀dàrú ẹ̀tì musa yọ dàrú wà ọba sọ wípé kálámà Musa yàlá Musa bá yàlá sọ̀rọ̀ ọ̀kọ́ dì mí ní fáìlà ti fáìlù síwájú ọ̀hún àlẹ́ àwòlá òun ló fi ń tọ́jú ẹ̀yẹ́jà sí rọ́bù kálámà kí ni rọ́bù kálámà ẹ̀dáhùn kílẹ̀ ń kùn sí báyìí àbí wàá wá ni kí ni rọ́bù kálámà. وإن تقل كلم موسى يعلى فبعض موسى بها يعلى صرا كلم فعل ماض مبني على الفتح لا محل له من الإعراب موسى فاعل مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعذر جعل هناك مفعول به منصوب وعلامة نصبه فتحة مقدرة على الألف منع من ظهورها التعذر عليكم السلام ورحمة الله وبركاته فقدم الفاعلة في فاعل وجه فهو الأولى ملوك لا تجوز báàbù zọ̀nẹ́ntù wà àkọwà àti ha ẹnu rẹ̀ tá a fẹ́ sọ pa zọ̀nẹ́ntù àtàwọn àǹtí rẹ̀. ọ̀kúlò fẹ́rẹ̀lẹ̀ mọ́tà àdéhùnsíbí mọ̀fọ́rún làhùn mìtìlọ́sà ọ̀yẹ́ ṣọ́rọ̀bù mọ́tà àdéhùnsíbí mọ̀fọ́rún làhùn يشرب أنا كل فعل gbogbo رئيسي متعدي راجع متعدي ها أنا أنقل متعدي على فاس تعريف متعدي فوا ها هاي كوكو أنا يتجاوز ها إلى كنا ده المفعول ما يتجاوز فعل الفاعل إلى المفعول إذا يقول olùṣe iṣẹ́ olùṣe máa dé máa fọ ọ̀l ọlọ́nkùn ní mùtàdì nífìlò sákọ̀ àti ẹ̀ṣọ́rọ́bù ọmọ èyí tó ń bẹ́ ní àwọn ọ̀fin ìlú yẹn èyí tó ní máa fún olùkọ́ irú yẹ̀ṣọ́rọ́bù àti sákọ̀ سقى موسى قومه سقى موسى قومه موسى فنجر لميمو سقى قوم يجمع مفعول به àwọn tó ní àṣẹ rọ́ọ̀bù ilé ìmísì ọdún kan lẹ́lò ń bẹ́ ẹ asákọ̀ kí ni rọ́ọ̀bù rẹ̀ nílò márùn àmì alàlù fàtì àmọ̀kọ́ dáre alàlù alẹ́fì àmì ìdòdórí ha àti àbọ̀ aya musa wa ń kọ́ fáìlú mọ̀fúrún kàlọ́mọ̀tò ọ̀fàìhì ẹ̀sùnmọ́tò ẹ̀lùmọ̀kọ̀dára fún mọ́nà àmì ìlúhórí àbùdó aya kọ́ ma wa ń kọ́ mọ̀fúrún lòmìnirí mọ̀nsóòbù wọn àlàmọ̀tò násìbìhì alfàtàtù الظاهرة على آخر وهو مضاف ضمير ينجم مضاف إليه مبني على العدم في محل جر ọba kú gbé fún yà ní rí wí ọyọ ṣọrọbù ṣàríbù tó lè má à ẹdìrí bẹ́ẹ̀ ṣàríbù tó lè má à ó ní mọ̀ fún olùkàn ó yẹ pé ìran mọ̀ fún olùkàn ní pọ̀ gan-an alẹ́ yìí tí máa ń ní mọ̀ fún olùkàn èrò sákọ̀ wọ́n sọ pé zú mọ̀fọ̀ọ́n lé ń wà àhídè wọ́n sọ pé àlùmọ̀fọ̀ọ́n àníwá. ọ̀kan bẹ tàbí ká sọ pé ṣé. sí àlàfàálù lọ́yẹ káwé ni ẹ sọ pé àlàfàálù àníwáàrùn àníwáàrùn làfàálù sọ pé àníwáàrùn làfàálù. wahid pé fíìlì kẹ̀mbẹ́ tó jẹ́ zó mọ̀fọ́ òun lé wàhídì èyí tí máa ní mọ̀ fún olùkọ́. àwọn fíìlì tí máa ní mọ̀ fún olùkọ́. أنواع الأفعال واحد ذو مفعول واحد بشاربة مفعول قانوني مثل شاربة bàbá rẹ pé sẹrí bùtù mọ à mọ mú mi kékeré mọ mú mi pé kí wọn fún olùkọ́ náà lónìí mọ mú mi. sáàmì àtẹlẹkejì gbogbo máa fọ ọ̀hún láyé ni èyí tó ní máa fún olùméjì. ìbẹ̀lẹ̀ àwa dé báyìí wọ́n ní ọkùnrin fi'li muta'addi gbogbo fi'li muta'addi yansibu maf'ulahu yóò fún maf'ulu rẹ̀ nasba mithlu saqa gẹ́gẹ́ bí saqa ó fún mu ọ̀yẹ̀ ṣọ́ọ̀bù àti yóò mu maf'ulu kan ni wọ́n máa ń fún ní nasba. لكن فعل شك واليقين ينصب مفعولين في تلقيني قل لكن فعل الشك فعل كان لدنقني فعل يمجي واليقين àti fíìlì àrídájú jẹ́ńsíbù mọ̀fọ́n lé ní mọ̀fọ́n lù méjì lòun máa ń fún násùbà títẹ̀lìkì ní níbi fífi ọ̀rọ̀ yẹn nù yẹn. لكن فعل الشك أما فعل oníyèméjì واليقين عليكم السلام ورحمة الله àtàlárí dájú yansibu maf'ulaini yóò fún maf'ul méjì nasba fi talqini níbi fífi ọ̀rọ̀ yẹn nu yẹn wọ́n bá ní wọ́n là kọ́ níyẹn wọ́n ń pè wọ́n ní kí wọ́n ní òwì ọmọ rẹ̀ nìyẹn àwọn fún ìlú tó wá ní mọ̀ fún olù méjì láti ká ẹmọ fún ọsọ pé sọ pé gbọ́mọ̀ fún láyé ni adúfẹ máa ta báyìí. ẹkúlù kọj kílì tó léyìn làlá ìhá ọkọdíwájà tàṣà rọ náà sì ọ̀nà ẹ̀sìn ha ọ̀nà takulu a máa sọ báyìí pé wọ́n dé sílé tó lè hè láàlàlà ìhà èmi ti lérò pé oṣù hàn oṣù mo ti lérò pọ̀ hàn ó rí i pé sílé tó sílé ọ̀fà ìlà bẹ́ẹ̀ kọ́ àlèhè láàlà jẹ́ al-maf'ul al bẹ́ẹ̀ ti gbọ́ mi lá ìhà ọjọ́ al-maf'ul al-thani bẹ́ẹ̀ bá lọ dé sílé tó sílé àti kí ni wọ́n sọ àti fáyìlì. الهلال جكنا مفعول أول لائحا جكنا مفعول ثاني kọjá sí pàṣírí kan bẹ láàrin àṣírí tó wà ń bẹ náà ni pé mufsada àti làbárì nìpínlẹ̀ rẹ̀ kíyà ti ń gbọ́ mi àlèhìlálò là ìhàn òun nìpínlẹ̀ rẹ̀ àwa wí sílẹ̀kù ṣáájú rẹ̀ tó fi kó kádàrà àwọn méjèèjì kan lọ fi gba nẹ́sùrà tó yí ipò ọdí sílẹ̀tò lè hìlálà pápá èmi lérò pé alhilal oṣù láìha ọdún ìwọ̀n tó hàn ọ̀kọ́ díwà jẹ́tù olùmọ́sàṣàrọ̀ olùbájòrò èmi rí sí nàṣíhà olùkìlọ̀ fúnni mo rí olùbájòrò sí kíni olùkìlọ̀ fúnni wọ́n mẹ̀ kún fún ìlú wájàdà ṣé ẹ ti gbọ́ mi ọ̀rọ̀ pé zúùmọ̀ fún ọ̀wùlẹ́yìn ni ẹ sọ pé bíi wájàdà àwa lè má pẹ̀lú akọ̀tọ̀ pé wàjẹ́tù olùmọ́sàṣàrọ̀ nàṣíhà èmi rí olùbájíròrò pé olùkìlọ̀ lọ́jẹ́ olùsìnà sí àfúnni ni ìjẹ́ tó oúnjẹ fi ń lọ ọ̀fọ̀ àyè lábẹ́ẹ̀kọ́ olùmùsítàṣára jẹ́ kí ni ọmọ fún ọlọ awọ́l bẹ́ẹ̀ sì hàn jẹ́ kí ni ọmọ fún ọlọ sáàmì ọdí ẹ kì í ṣe wọn kalẹ̀ lórí rẹ̀. wọ́n bá kan náà bọ̀mọ́ azùn nù ámì rọ̀ rọ̀ fi kọ́. ولا أرى لخالد صديقا wọ́n ní wọ́n àzúnù àmírọ̀ kàn fi kán èmi ò lérò pé alájọrin ní àmírù jẹ́ o mọ́ àzúnù àzúnù kílò fáìlù lẹ́nu rẹ̀ ẹ já sí ọ̀rọ̀ bọ̀rẹ̀ àgbọ̀nù ẹ pè ní fíìlù mọ̀dárí mo bá kú ní ẹsẹ̀ ní dámilú fíìlù mọ̀dárí marfu alamatu rafa'ihi ad-damma wa fa'iluhu damiru mustatir wa fa'iluhu damiru mustatirun wujuban taqdiruhu ana wọn ò wọn ò sì tún rí kọ́ ọlọ́run ò foríjì ọ̀fà àyín lòhù dàmírón mùsàkìrón òjòban ìpèdéròhù ànà lè ní ìsìnká tó ní ẹsẹ̀ afọ́álù kẹrì sí ẹ̀rí nǹkan gan ni ọ àzónù náà mo sọ àwọn ọmọ tó wà ní ìdájí wọn wà káìrò mi nǹkan òun khairu minkum ń lórí jù ń lọ fún ìsìn. àzọ́nù lọ́pẹ́ ní fún ìlú mọ̀dọ́rì marfu'un alama rafa'ihi ad-dammah adh-dhahirah ala akhirih wa fa'iluhu damirun ẹ̀ yára gbogbo ẹ̀ ló pèsè yín lára wa fa'iluhu damirun mustatirun wọ́n máa ti hẹ́ ni ẹ̀yẹ́ kí n náà wí. ọ̀dọ́ báyìí àfẹ̀déròhó ana wọ́mọ́ àzónù àmìrà èmi ò lérò àmìrò sí rọ̀kíkọ́ alájọrin wọ́lá àrà lé khalid asọ̀dí kọ́ èmi ò sì rí khalid pé ọjọ́ rẹ fún mi kì í sọ̀rẹ́ mi àmì ẹ̀kọ́ ta rẹ̀ mi wọ́lá àrà lé khalid asọ̀dí kọ́ èmi ò rí khalid sọ̀rẹ́ mi o sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jú rẹ̀ ó ní àmìràn ah, ó pé ní mọ̀fún olò awọ̀ lábẹ́ẹ̀kọ́ rọ̀fí kọjẹ kí ni mọ̀fún olò sáà ni ó dẹ̀ ti gbaná ṣùgbà rẹ̀ akẹ́nà wà láàrá láti ṣe rọ́ọ̀bù àzónù láti rọ́ọ̀bù òun kẹ́ yàtọ̀ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ sì ṣe rọ́ọ̀bù wọn bá tún wù yẹn kọ́ ẹ̀sìn lè má tún kọ́ yẹn lẹ mọ̀ àrùn ní lùmùdọ̀ rẹ̀ màrìfọ́ọ̀rù bí wọ́n bá tún ní ẹ ṣe yóò tún di ogún ni. وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعذر èmi ò rí ọ̀fáyín lùbù irú ohun tá a rí ń bí ìgbà kọ́kọ́ ìwọ ọ̀kan ni àyíṣà tó ọ̀fáìlù ọ̀rán ha sórí àrí ọ̀fáìlù dọ̀míìrún mọ̀sátìrún ó kàn mọ̀ náà ní ìrírí kókó wọn kọ ọ̀rọ̀ ilé ìṣẹ́ mú fẹ́ lọ́wọ́ lásán lágbára o ọ̀fáìlù dọ̀míìrún mọ̀sátìrún òjò bá ń وجوبا تقديره أنا ليه هم جعل في جعل من الله منافقة أبناء على القص يا يا أقني مجرور باللام أبناء على السكون في محل جر أبي ما به أنا بخير جاري يا يا wa àìpé kìí ṣe dọ̀míìrù ní káwọn ọ̀pọ̀ sọ pé lè láàyè abẹ́ẹ̀kọ́ lèlè mùdírì táwọn àpò wí bẹ́ẹ̀. wàhákàdà tasna'u fi alimutu ọ̀fi hasibutu ọmọ fi zàámutu. alimutu. oníwà hákàdá báyìí ló ti ṣe lọ́wọ́ máa mú mọ́ fúrúlù méjì wá ọ̀sùn náà báyìí ló ṣe máa ṣe fi àlémótù níbi àlémótù o lè sọ pé àlémótù họ́ọ̀lì dáńsọ̀ dí kọ́ gbogbo ohun tá a wí yẹn tó ti yé ó tó méjì méjì fún bẹ́ẹ̀ àlémótù fílù ọ̀fà ìlà bẹ́ẹ̀ kan zaidan ọjọ́ mọ̀ fúnlọ awọ́lì họ́ọ̀lì bá ń ọjọ́ mọ̀ fúnlọ sáni àti bẹ́ẹ̀ ni wọ́n fi hasibtu bẹ́ẹ̀ náà ni hasibtu ọmọ fi zàámùtù lẹ́yìn náà ni zàámùtù ó yẹ pé ń pa àtẹ̀yẹjú àtẹ̀yẹjú zu maf'ulin wahid bíi shariba ọ̀zú maf'ulaini bí àwọn xelitu kẹ̀kẹ́ náà sọ yìí àti tọ̀nẹ́ntù. kódà àáfọ̀ òwúlẹ̀ mẹ́nu pa ni a tún ní zu kàlá zu kàlásàtì mọ̀fàáìlà èyí tó nímọ̀ fún olùmẹ́ta. Ah. bí kí n sọ láti pẹ̀rẹ nísì kí n sọ wípé àrá ètò ìbòrọ̀ yìí mọ̀ mo fi hàn ìbòrọ̀ ìmù. àrọ̀ àrọ̀ àrọ̀ àrọ̀ ìtù kìí àrọ̀ àìtù àrọ̀ ìtù látara rọ̀ á àwa lélẹ̀ àrọ̀ ìtù mo fi hàn ìbọ̀rọ̀hìmà mo fi hàn án àríwáládà ọ̀ọ́líbà ọ̀fúnù mẹ́ta lòun nìkan ní àrọ́ ìtù àrọ́ ìtù mo fi hàn ìbọ̀rọ̀hìmà mo fi hàn Ibrahim pé àlìwáládà tọ́ọ̀lìbà tọmọ ní ń kọ́ sítúdẹ̀ǹtì mi. ààrẹ ìtùtẹ̀ bá ti fi ń fìlú ọ̀fà ìlú tẹ ẹ ń pe Ibrahim yìí wọ̀ fúra wẹ́l àlìwálẹ́dà mọ̀fọ́wọ́lù sani ọ̀lìbá mọ̀fọ́wọ́lù sani ẹ ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àlámùtù Ibrahim mọ̀lìwáládà ọ̀lìbá ọ̀sọ́ di mímọ̀ fún. sọ wọ́n ti dábẹ́ pẹ̀lú mọ́ fún ìlú mẹ́ta àti kọ́ ọ́ ti tó wọ́n ní bábù ismail fàáyìl ẹ̀ sọ wọ́n kún kí ní ismail fàáyìl orúkọ olùṣe níbo láti máa mú yẹn jàmá a máa mú tó bá wọn kíw bí ká sọ wípé káàtà bàyẹ̀ tóbò káàtì bọ́n káàtì bó yẹn ní ismail fàáyìl tẹ́gbọ́n tí mi dẹ̀ dẹ́ káàtà bà máa wọn lọ káàtà bà yẹ tóbò káàtì bọ́n káàtìbùn káàtìbùn yẹn sùn fàáyé tàbá tó bọ́ sí ní yorùbá yín fásitara ẹ̀yẹ ẹja máa wọ́n lọ fásitara yóò fásitìrù tẹ̀síran mo fásitìrù mo fásitìrù yẹn ismu fàáyé lónìí sẹ́yìn gbọ́ mi díẹ̀ díẹ̀ ismu fàáyé lónìí tàbá sọ yìí pé ìkábàrọ̀ ní ti dẹ́wọ́ yàtẹ́bìrù. اختبارا مختبر مختبر يعني اسم فاعل كان بقى من ده بقى حضرتك استغفار استغفار يستغفر استغفارا مستغفر مستغفر يعني اسم فاعل àwa fẹ́ sọ nípa ẹ̀sùn fáìlì tá a mú wáyé bóòlù bóòlù ń ṣe ناو وإن ذكر انت فاعلا منونا فهو كما لو كان فعلا بينا منونا فهو كان فعلا بينا وإن ذكر انت فاعلا هذا مفاعل منونا نيوتو فنتاني وينو àwọn àkàmọ́ ọlọ́ọ̀ká ní fẹ́yìn lábàáyé náà ó dàbí fún ìlú tó kílíà ni. àyìn ń zàkárìtà fáyìn láwọ tó o bá mú fáyìn ló wá mọ̀nẹ́ wà náà ní ohun tá a fún ní kàníwìn tí ò lálẹ́ fọ̀ lọ. àwọn àkàmọ́ ọlọ́ọ̀ká ní fẹ́yìn lábàáyé náà ó dàbí fún tó kílíà náà ni. wọ́n rú fáńbì hìn hìn منصب إذا عد بكل حال ó ní fárúfà bíi ọba jẹ́ fún ìlú lásìmù fún ìlú lásìmù òun ni bí irú kọ́ọ́mọ̀ jàlásà mẹ́ẹ̀mọ̀ abájọ́rọ̀ àwọn òfin ni ọwọ́ amúná ìmú wá kọ̀mú jáàlì sún wá kọ̀mú kọ́ ìmú wá ń gbọ́ mi díẹ̀díẹ̀. ó sì é gẹ́gẹ́ bíi pé fèlè mùdọ́rí olówí kọ́ ìmọ̀ ń abúhù ẹ̀sìn tí mo ṣe wí kí ni mo wí kọ́ ìmọ̀ ń abúhù bá a kí ni ń ó sọ pé kọ́ ìmúyàn ó pè ní sùn fáìl àmìlà àmọ́là fẹ̀yìnlì kí ni mo pè ní sùn fáìl kí ni mo pè ẹ̀tún ti sáré gbàgbé ọlágbé kò bọ́ sásìkò tí wọ́n máa hẹ̀n tú fún yẹn ni torí bíbí àníyàn bá hẹ̀n tú fún ilẹ̀ bá kọ̀ ọ́ lẹ́yìn tètè máa mọ nǹkan àwọn máa hẹ̀n tú àwọn alálàfọ́ ń jálàdì ìmọ̀tọ̀ bíbí àní wọ́n tún máa ń kí n pàlùjọ ní sí gbà mí ìtìláwà ni mo lè fún yín kẹ́ máa lọ sí fún ẹ fẹ́ yí alákọ̀ọ́gbàgbé. jáàlì sọ́nà àbúrò mo á sọ pé ismu fáyìn lé ní jáàlì sọ́nà mo ní àmìlà àmọ́là fíìlì ó sì fẹ́ fíìlì rẹ̀. mo sọ pé àbúrò. Àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ àmẹ́ta kólíta yẹ́jìlísù àbúrò bàbá rẹ̀ ń jòkó bí ẹni bọ́ sọ bẹ́ẹ̀ ní ìsọmọ rẹ̀. ọ̀rọ̀ bó ti rẹ̀ ó ní pàrùkù àbíyì fún ismu fáìlì yẹn fún nira fún fi láàzìmí là fàálí tọ́bajẹ́ fún ìlú láàzìmí ló ti ní ismu fáìlì yẹn bẹ̀rù jáàlì sọ́nà àbúrò ẹ̀tì ìmújà pẹ̀lẹ́ ọ̀kan wá fún yín lọ jáàlì sọ́nà àbúrò ọ̀nà wọ́n sì ìdá ọdí wá fún ní nẹ́sùbà tó bá jẹ́ mú tààdì ní fún ìlé ní fún ìlé tó ti mú sínú fáìlì yẹn tó bá jẹ́ mú tààdì nẹ́sùbà ni ó fún tó bá tẹ̀lé lè kó lè hàlè irú ìṣesí yòówù tí ọba wà bí àpẹẹrẹ ti ń sọ wípé ó wà áàkì lọ́nà ọ̀hámà ó wà áàkì lọ́nà ọ̀hámà. Ṣé àfi àkálá mo tà á di àárẹ̀ kan? Ẹ wá jẹ́ ìṣèrọ́bù ẹ̀ fún mi. Mo ti ṣèrọ́bù jálè sọ àbúrò fún yín lẹ́ẹ̀kan o. Mo ní jálè sùn kí ni wọ́n lẹ́sẹ̀? Bẹ́ẹ̀ni, ismu fáìlì, amìlà, amọ́là ẹ̀yìn léyìí ábù yẹn máa jẹ́ fáyìn lọ ẹ̀rẹ́ kọ́ wàhùwà mọ̀dọ́f áwù yẹn jẹ́ mọ̀dọ́f ilé ẹ̀ ti gẹ́ẹ̀tì mo ti ṣàlàyé rẹ̀ díẹ̀ yẹn ẹ̀ jáàlì sọ́nà àbúhù jáàlì sọ́n mo pè ní sùn fáyìn amílà amọ́là fẹ́yìn léyìí àbú yẹn wá jẹ́ fáyìn lò ẹ̀ ọ̀bù yẹn nùwé ni ẹ má ha ẹ̀ dín kẹ́ ha lọ́wọ́ nùwé ah nǹkan bẹ́ẹ̀ o. jalisun abúhù wọ́n ní jalisun ismu fa'ilin amila amọ́la fi'lihi abu òun wá jẹ́ fa'ilu marfu' ẹ̀yin náà sáà tì mọ̀ wá alámọ̀tò àwọn fa'ilu aliwawu ni yá bàtà ní bọ́ọ̀mù màlẹ́ ànàmínà làkúnmọ́ ìlàkúnmọ́ ìkẹ́jì kàyẹ́ tẹ́lẹ̀ wàhùwà mọ̀dọ́fù abẹ́ẹ̀kọ́ haahu yẹn jẹ́ mọ̀dọ́fù lè mọ̀ ní aládùn fí mà hali járe abẹ́ẹ̀kọ́ àmọ́ pàṣọrí dómọ̀ ó sì wà láyé kiri tọ̀ wọ́n ní wọ́n ń sè ìdá ó dí wọ́n ní nẹ́sùnà tó bá jẹ́ mọ́tà á dín ní ìpínlẹ̀ sùn fáìlì yẹn dèkó lè hali pẹ̀lú sẹ́sì yòówù tí ì bàjẹ́ bí àpẹẹrẹ áàkì ló ń ná ọ̀ ákìlún tọ̀ámán. ọyọ ìjà sọ̀rọ̀ ọ̀bùtẹ̀ náà ákìlún ẹ pè ní sùnfàìl ọyà sùnfàìl amílá amálà nílé ẹ wá wọ fàìlù fún wọn fàìlù fún. ضمير مستتر جوازا جوازا دي وجوبا لامي وجوبا إيواتمي جوازا أمو جوازا تقديره هو وجوبا تقديره أنت òjò bá tàbí rúhu anẹ ẹtìrì bẹ́ẹ̀ tọ́ba ti di ìjà wàá sàtẹ̀kì nírú húwà òjò mẹ́ta yẹn náà lọ méjì ẹ̀pìn fún ìwọ àtẹ̀mí ẹyọkan òun lẹ́fún òun. Mọ̀hámọ́ wá ń jẹ́ mọ̀fán olùbí, ọdí bẹ́ẹ̀. Onítẹ̀kùn ló ń sáré dùn, Mùsùlùmí abúhù. بالرفع مثل يستوي أخوه يستوي كون تقول زيد زيد مستوي أبوه مستوي يسكن اسم فاعل عمل عمل فعله أبوه كنت فاعله هذا فاعل مرفوع وعلامة رفعه الواء نيابة عن الضمة لأنه من الأسؤال الخمسة هاو ينجك من ضمير متصل مبني على الضم في محل جر ها طوب. بالرفع ان رفع يوفو bí kàn sọ أخوه. ẹsẹ̀ wí àkóhù ọmọ ìyá rẹ̀ ọ̀dọ́gba ọ̀dọ́gba kàn pé ẹsẹ̀ wí wọ́n á jẹ́ mu dọ́fì rè ọkọ̀ olùsẹ̀ àìdùn mọ̀tẹ́rì mọ̀nà àtúnáná bí nàṣú bí mẹ́sìlú yókèrè mọ̀ bá ifáná. Àìfáàná ní ọ̀kan Sàìdù, máa sọ pé Sàìdù, ó kàdá ni Sàìdù yẹn. Àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀, ó kàdá ni ọ mọ́kìrì mọ́ ná ọkùnrin ní sùn fàáìl bẹ́ẹ̀ ti gbọ́ mi amílá amọ́là fínlẹ̀ yìí ẹ̀tù wá sọ pé wọ́n fàáìl òhu dọ̀mìrún mọ̀sítẹ̀tìrún jawazan àkèdèròhu hùwà ẹ̀yìndù ń sàpọ́nlé ọ̀sùnmọ́nù ẹ̀tìrì bẹ́ẹ̀ mọ́kìrì ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí o amìlà amọ́là ilé ọwọ́ àti wàásù pé wọ́n fà á ìlú hu tẹ́ǹgbọ́n mi ọ̀mì ìrún mùsẹ̀tìrún dàwàzán àtìbìrù hùwà òtùmọ́ ní wá ń jẹ́ kí ni mọ̀fọ́ òòlùmbé ó fi hàn pé àkìrà mọ̀ fún ìlú mùtàdí náà lẹ́kọ̀ọ́ bí oní nẹ́sùlà ni ó fún un tó tẹ̀lé mísìlù yùkìrímù dàìfánà tàbí ipò sọ pé kí n sàpọ́nlé àwọn àlejò kí n sàpọ́nlé àwọn àlejò níbẹ̀ yẹn ni wọn mi máa gbọ́ yé pé àṣé ismu fáìlì ni mo dọ́rìn òní ọjọ́ ti dé di ara wọn ẹ̀tíkẹ́tì mo lè ní ẹnìkan ti bọ́ ná rìsáàlátà mo sì lè sọ pé ana àtúbọ̀ rìsáàlà rìsáàlátà níbi èyí tí mo ṣe ànàká àti ìbọn náà òrìṣà àlàtà èmi jẹ́ ni tí ń kọ lẹ́tà láti ìbúyà pé nísùn fàáyìl àmìlà àmàlà fẹ́ àìlèhè mo fàáyìlò hù dọ̀míru mùsùlùmí ojú bá tàkìdírù hù ànà ẹ̀dìrí àròrìṣà àlàyé wá jẹ́ kí ni ọ̀pọ̀ olùmọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe bí wọ́n sọ pé ànà àtùbù àkìtùbù rìṣà àlàtà bákan náà ìjọ lòun àti ànà káàtì bọ̀ rìṣà àlà. جاي بقى اكتب يا قلت ان فعل مضارع مرفوع علامة رفعه ضم الظاهر على آخره وفعله ضمير مستتر وجوبا تقديره أنا الرسالة يوم عجاكين مفعول به عليه تي عافي فدقدار يرى لوني ìjẹ́jú kẹbẹ́ lọ́nkọ́ bá ń fàtàhà rẹ̀ fún yín ó sì ń wọ́n sì pa àní tí ìwé báyìí ó ti sáré máa yé yín iná ìfọ̀dọ̀ kọ́dọ̀ aládàálì ilé ìjábà ti tẹ̀lé subhanakallahumma wa bihamdika shadallah ilaha illa anta astaghfiruka àti